ohun tí ò jẹ́ ṣẹlẹ̀ nínú wọn a ti ń jẹ́ ó ṣẹlẹ̀ ńlẹ̀ yìí a ti ṣe é gbọ́ páwòdì ò lè gbòòrò mọ́ a ti ṣe é gbọ́ pé bí níná ti ń lọ fẹ́húfẹ́hú a ti ṣe é gbọ́ pé ibi ń padúrú wa a ti ṣe é gbọ́ pé ibi ni ìlú tí jàǹdùkú ti ń yan fanda láìsí bẹ̀rù àlòkù páàtì ọkọ̀ tó ti gbó níbi ni wọ́n ti ń ṣá tí wọ́n ń tokùn tí wọ́n tó ń tà níta àti túnṣó dáa ká máa fowó ojú eégún ra dẹ ìhàyín ni wọ́n ti ń ṣòfin tẹ̀ lójú eléyìí tó wá hàràǹtà. nípa ọlọ́run ni ìgbàlà mi àti ògo mi àpátágbára mi ààbò mi ń bẹ lọ́wọ́ ọba adẹ́dá ọba ṣẹ̀dá olúgbénga adébóyè lẹ́ ń gbọ́hùn ẹ̀tẹ́ títí ọmọ pọ́nmọ́ sí kan bí o ṣe rin ni àyànfẹ́ olódùmarè ní akọni ọmọ tó ń jẹ́ ìláìjà késẹ́ẹ̀tì wa ràmọ̀ǹdà tá a ti ń polongo rẹ̀ láti gbà yí wá tá a sọ pé ń bọ̀ lóde ó ti yọ dé tọ́látọ́lá tìyìtìyì torí olúwa torí olúwa tójú rí olúwa tójú rí olúwa tàṣẹtàṣẹ tọ́jú ọyọ ni késẹ́ẹ̀tì ọ̀hún fi wà lọ́jà ṣé wọn náà rí àbẹ̀fẹ́ ǹjẹ́ ẹ ti gbọ́ ọ̀rọ̀ gbáǹkọ́ gbáǹkọ́ ọ̀rọ̀ gbẹ́ǹkọ́ gbẹ́ǹkọ́ àtọ̀rọ̀ gbàǹkọ́ gbàǹkọ́ mọ́dà ìyá gbogbo tí ń bẹ lójú àkọ́kọ́ nù ìtú bàbá ìta ọ̀rẹ́ ẹ̀yìn àtàwọn ọmọ ìjàngbọ̀n tí ń kó ká ló lójú kejìlélẹ̀ dẹ̀hùn dẹ̀hùn. I worked with NAA for some years, I think 1978 through 82. Okay. Yeah because one day I was working as uh, what do they call it uh, commercial èmi mọ̀ ń tọ́nu tó o bá dẹ̀ bẹ̀rẹ̀ ní ìsìn ń bú bọ̀n kan yìí ni ìyàwó mi ń gbà mọ̀ lọ́wọ́ ní e díà má fòyìnbó mọ̀ ní kí ló dé tó bá dẹ̀ má fòyìnbó má jẹ́ púpọ̀ ju kí wèrè ní yẹmí yẹn ò mú ni àkì í wèrè ẹ̀ ó máa sún ẹ bó bọ̀ mọ̀ yẹn kí wàá ní sẹ́ sọ́jà ìnáwó bá ti a sọ́jà nìyẹn mo bá ta àbọ̀n mọ̀ta gbé. ó ṣe kíni. ìmọ̀ta gbé ìran bàbá tí a ní ìṣe sọ́jà wọn ò lókun ni gbogbo ogun tó wà láyé bá mi lọ pa most of the ọ̀tá. act of god ni gbogbo ètò ìsàn yẹn yàrá filẹ̀ bẹ́ẹ̀ ó yà mọ̀ gbọ́ yà mọ̀ gbọ́. so kí ni mo sọ láti i work with ẹ eh, ṣe ẹni eh, ìgbà tí mo ń ṣe pẹ̀lú ẹni yẹn à ń kọ káàdì fún àwọn tó ń wọlé benjamin eh, Adekunle, ó yẹ kó ti pa mí ó lè máa wo ètò yìí báyìí ṣùgbọ́n torí pé mo stubborn ó rìlíìsì ẹ̀mí mi wọ́n ní torí pé mo stubborn ni wọ́n ní ẹ́ pé mo dé ọ̀nà mọ́ something like that ìyẹn nípa tẹ́ni ẹ̀ ṣùgbọ́n nígbà tó dijọ́ kan mo wá rí ẹnìkan wá gbé bìtù wọlé ó dé báyọ̀ dé speaker mọ́ gbogbo ara ẹni chacha cha chichi chi chacha chacha cha chichi chi máa ń kọ káàdì fún ma ni ah ìwọ lọ tó bá dẹ̀ lè ra bìtù fún mi n kò mí sẹ́yìn pé bí iṣẹ́ ìṣe dáa tó o tó wà lucrative tó n ó kú òǹbẹ tọ́ba lè ra bí tu fún mi ọ̀tán ní ìkébè wọlé adénúgà ló bá yá mi lówó ńjọ náà ó ní kí n kọ́kọ́ mo kọ́kọ́ fẹ́ ra mọ́tò rẹ̀ fáwọn fọ̀ọ̀kan ẹ̀ lé three oh one ó ní ẹ̀ tó bá ń yọnu ní máa ń tọ́tọ̀ bọ̀ ra tuntun àṣàjọ fowó yẹn papọ̀ bákan bákan ṣáà mo sára bí tu mo ti wá ra bí tu mo rántí mo sọ fọlọ́run pé tí mo bá ti ra bí tu o n mọ̀ kú o bí mo ṣe resign yẹn sọlọ́n lọ́rùn. mo bá apply sọ́dọ̀ ọlọ́run lọ́rọ̀ kan. mo bá apply sọ́dọ̀ ọlọ́run torí àwọn máa ń sọ pé wàláì kò sí téèyàn téèyàn bá dúró tọ́lọ́run kò sí tí ò lè ṣẹlẹ̀ sí ní dáadáa tínú tiẹ̀ náà bá ṣe báyìí ni o. báwo ni fún wọn tán ṣe bẹ̀rẹ̀ gangan. fún wọn tán bẹ̀rẹ̀ pẹ̀lú àṣẹ ọlọ́run. kí ló fa ìdíà fún wọn tán. ìdíà fún wọn tán bẹ̀rẹ̀ pẹ̀lú nígbà mọ̀dẹ́kọ̀ tí mo ṣí tẹlifíṣàn báyìí mo wo ṣé ni ìwọ tiẹ̀ dúró síbi àná asọ́nilẹ́nu mo wo àwọn mo wo tẹlifíṣàn program mo wo NTA ten níjọ́ náà lọ́hùn mo á wo akéwì kan mo fọkọ bò láṣìírí wá ń kéwì ń ó ké dáadáa ṣùgbọ́n kò dáa tó mo á rò pé ah tí mo bá wọ tẹlifíṣàn wọn dáràn o sáà kéèyàn máa yé máa yé mo bá ní tẹlifíṣàn táwọn ìbọ̀dá mi sójà ni Samuel Oyèbọ̀dé ọ̀dọ̀ ẹ̀ si sí ẹni mo gbogbo oríire mi fún lẹ́kọ̀ọ́ nù hmm. gbà mí jọ́ kìíní ìbá tí dúró sí ni àwọn ọmọdé bẹ̀ Ìkòyí níbẹ̀ wà lẹ́gbẹ̀ẹ́ òkun àlọ́ na náà mọ́mọ́ ìwé kejì ẹni tí ẹ lọ sì ń gbàgbà báyìí mo bó wà nìyẹn o ẹ bínú talent hunt lórúkọ program àwa ṣe é lẹ́yìn àtúnṣe youth sing kankankankan mo ṣáà ọlọ́run ṣáà bá wa ṣe ṣá làbá ṣáà bẹ̀rẹ̀ now ní orí ètò tnt tẹ̀yẹn ni mo ti pàdé Ọpẹ́yẹmí Fájẹmílẹ́yìn a jọ lọ fún talent hunt òun Ọpẹ́yẹmí Fájẹmílẹ́yìn Bọ́lá Abdul bàtà mẹ́tẹ̀ẹ̀ta wá pàdé wọn ní à ah, akéwì mẹ́ta bó la ẹ fẹ́ ṣe ẹ̀ẹ́dẹ̀ fọ́ọ̀mù dialogue àti dialogue ti wáyé tipẹ́ tá a lórí ẹ jẹ́ ká dialogue ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta bóyá dialogue ẹ̀gbọ́n producer kí ni jẹ́ dialogue náà ó ní ẹ̀yin kó jẹ́ pé ẹ máa máa discuss lórí nǹkan kan bẹ́ẹ̀ ewu yẹn lẹ́ máa máa lò so a fún ní two weeks kẹ́ fi lọ ṣe kíní yẹn wá ah, ah, ah, can you give us papers wọ́n ní ẹ̀ fún wa paper ń bá kọ́ Ọ̀pẹ̀yẹmí Gbẹ́ngà Bọ́lá ntẹ́lẹ̀ yóò fi dá mi lóhùn ntẹ́lẹ̀ yóò fi dá mi lóhùn òun ni mo wá sọ di kàngbọ́n ìwé lónìí lórí rédíò tèmi àti síkírù alimi larondo tájọ máa ń ṣe now ngbà tá a wá ṣe bẹ́ẹ̀ ṣá ọlọ́run tó ṣe àmì sí bí mo sáà ti di èrò kìnínú ngbà tí ọba àtijọ́ kan máa tún rédíò ọ̀rọ̀ rédíò Lagos ló béèrè o ngbà máa tún rédíò máa ń gbóhùn ọ̀pẹ ẹ̀ mọ́ ni ọ̀rẹ́ mi talent hunt rèé mo bá wà wá n bá lọ bá mi tọ́ Ọpẹ́yẹmí bò ní ó ti di ara bí ó ní à ó ní pòdúsà rẹ o bá ti jà ní tọ́lá ní sódì pẹ̀rẹ̀ jíde adégúsí bẹ̀rẹ̀ kíníkan kíní ẹ̀ ǹlẹ́ ọ̀gá o ọ wá sọ̀rọ̀ kan ní this is a man this is an artist undercover ó is great so torí ẹ mọ láì kọpẹ yẹmi gan Ọlọ́run dẹ níjẹ ọlọlẹ. àmì ẹ pọ̀ mm. àmì ẹ pọ̀. bá a ti bẹ̀rẹ̀ nu àwọn ọ̀gá wa ní ṣáà lè fi nǹkan kan dán an wò mo wá bẹ̀rẹ̀ ewì ọ̀rọ̀ kabiti from that wọ́n wá ní kí n ṣe audition program gangan àwọn odù tí mo ti sọ ní school mo wá fi ṣe mrs oguntayo ọgbà ah, náà tó jẹ́ general manager ìsọ̀yè ní ṣiṣẹ́ o. mo mo mo ibi tí ìsọ̀yè rẹ ṣe déhùn ó tó gẹ́. ká tó lọ lórí ètò yìí wọ́n fún ọ lóògùn kó gbádùn ayé ẹ. mo sì ṣàrà mo sì rò. gbẹ̀ngà jẹ́ ìkan nínú àwọn broadcasters tí ó máa ń ṣe àkọsílẹ̀ nǹkan tó bá ti ẹnu ẹ̀ jáde eléyìí náà dẹ̀ tún ń ṣe ìrànlọ́wọ́ fún un nípa àwọn nǹkan míì tó dáwọ́lé yàtọ̀ sí iṣẹ́ rédíò fún àpẹẹrẹ àwọn àwo rẹ́kọ̀dì tó ń gbé jáde kì í ṣe pé ó ń kọrin nínú rẹ́kọ̀dì nìkan ó ń fi ẹ̀fẹ̀ ó dẹ̀ ń lo odò sí mo mọ̀ wípé tó bá ṣetán láti ṣe àwo rẹ́kọ̀dì jáde tó fẹ́ lo ẹ̀fẹ̀ àbódù àwọn tó ti jẹ́ àkọsílẹ̀ sẹ́yìn sẹ́yìn ló máa tún lẹ́kàn tó máa mú wá tó máa tún lọ́rùn ṣe ìyẹn ni ìkan pàtàkì nínú nǹkan tí mo rí ìyẹn lẹ́nu iṣẹ́ nípa ìhùwàsí ẹ̀ ó ó nífẹ̀ẹ́ èèyàn ó ń bá èèyàn ṣe tí èèyàn bá ṣẹ̀ kò ní rojú láti bá èèyàn yẹn jà gan-an kó dẹ̀ jẹ́ kéèyàn mọ̀ pé òun bá òun jà. Gbẹ̀ngà Adébóyè òun jẹ́ nìkan tí Ọlọ́run dá torí Yorùbá a máa ń wí pé bí àṣà ìjèṣà pé ọ̀nà Ọlọ́run dá kí sì fara wé Ọlọ́run máa ń darí ẹ̀ ní lọ́nàkọ́nà torí ó lè èèyàn kàtà lékùn gìrì pé ah, Gbẹ̀ngà Adébóyè báyìí ló ṣe jẹ́ gẹ́gẹ́ bí olóyìnbó ti máa sọ pé kéèyàn divine àbí kọ́yàn gift definition ẹ rọrùn láti sọ pé Gbẹ̀ngà Adébóyè bẹ́ẹ̀ ló ti jẹ́ Ọlọ́run ló dìídì ran ó fi iṣẹ́ yẹn ran ni àtòrin o àtọ̀rọ̀ sísọ o àti ewì o Ọlọ́run dìídì fún un láti òde ọ̀run wá ni ó dẹ̀ jẹ́ nìkan tó jẹ́ pé ó máa ń jẹ́ kí àwọn tó bá jẹ́ ń bẹ̀rẹ̀ kán dìde. Gbẹ̀ngà nǹkan tí mo fẹ́ sọ fún ẹ ni pé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà gbogbo aṣọ káwọ́ ni à ń sá lóòrùn bí nǹkan bá ṣe jó èèyàn tàbí bó bá ṣe mú èèyàn lọ́kàn sí àyè fi taratara tàbí wàdùwàdù fi nǹkan yẹn hàn ẹni tí nǹkan tọwọ́ ẹ̀ṣẹ̀ sí tàbí ẹni tá a rò pé ó ṣẹ̀ wá ká máa fi sùúrù díẹ̀díẹ̀ díẹ̀ kù nípa iṣẹ́ rédíò ká máa mọ ọ̀nà láti lè túbọ̀ kó àwọn èèyàn mọ́ra sí i ju bí wọ́n ti ṣe nífẹ̀ẹ́ wa lọ kì í ṣe pé a kówó sílẹ̀ fáwọn tí wọ́n ń gbọ́ wa tí wọ́n ń fìfẹ́ hàn sí wa tàbá ní nǹkan tá à ń fún wọn ọlọ́run ló fi ìfẹ́ wa sí ọkàn wọn gbogbo nǹkan tá a lè ṣe pátápátá láti lè rí pé ìfẹ́ tí wọ́n ní sí wa kò ní dínkù òun mo fẹ́ kó máa dáwọ́lé látẹ̀mí ìnílọ ṣùgbọ́n àbúrò mi jokes oríṣiríṣi àwọn ọ̀rọ̀ lóríṣiríṣi kí ni nǹkan tó máa ń fa inspiration that's in your own case na kí ló ń kí ló ń inspire láti pé ah kọ́ báyìí báyìí báyìí ni ó wù mí láti sọ lónìí. question tó béèrè ń lágbára tẹ́ ẹ béèrè yẹn sorry ah, hmm, ọ̀rẹ́ ti gbó ìwà láìtọ́ bá. mo ń gbọ́ o mo ń gbọ́ o kí ló máa ń fa inspiration. tí n bá dáhùn ìdáhùn yẹn kò ní í jọ ọ́ lójú hmm. olóòtú. Hmm kò tún wá ní jọ ẹ̀yin náà lójú ṣùgbọ́n ìdáhùn yẹn gangan òótọ́ ọbẹ̀ ni pé kò sí anything lórí Gbẹ́ngà Adébóyè I have nothing in my head but I have God in my life. adúpẹ́ o you have God in your life. Eh, ní wà ní kíni. Eh, hello. bí n bọ́ béèrè ẹ. ẹ káàsán o ìyàwó mi wo kinní yìí o. bí n bọ́ béèrè ẹ o. ta ni jẹ́ bẹ́ẹ̀. hello ẹ káàsán máa jàre máa wíṣípà sí mi létí mọ́ bá wọ́n dá hello ẹ eh, Gbẹ́ngà Adébóyè ẹjọ́ ta ló ń pè wá o. yẹ́mi sí ló sọ̀rọ̀ láti Agége. ẹ fẹ́ bá Gbẹ́ngà sọ̀rọ̀. bẹ́ẹ̀ mo fẹ́ bá sọ̀rọ̀. ẹ pẹ̀lẹ́ o Gbẹ́ngà ẹ ká sàn ma. ẹ kú iṣẹ́ o. yes ma. olúwa máa ṣagbára dọ̀tún o. àmín ma. inú mi dùn wípé ọlọ́run lẹ gbé síwájú nínú ohun gbogbo. Allahu Akbar. mo fẹ́ sọ pé kẹ́ ẹ máa bá bẹ́ẹ̀ lọ. ẹ ṣe mà. ẹ fún mi ní kásẹ̀tì yín kan ẹ ti fún mi o choices. mo fún yín. bẹ́ẹ̀ni. mo bùn yín lọ́fẹ̀ẹ́. bẹ́ẹ̀ni. Allahu Akbar. níbo la ti ríra ẹni. ẹ fi dáná fún mi àná lára náà ni o ok ìyàwó mi. bẹ́ẹ̀ni wọn ah. wá fẹ́ béèrè nǹkan kan nú ẹ òun gba itú bàbá àta yẹn ṣóhun yín náà ni. Ah, ṣe rí n tó ṣẹlẹ̀ pẹ̀lú itú bàbá àta àwa mọ̀ bàbá gan-an hmm. abẹ́sùn lọ. ó ti yé mi mo ti mọ ohun ẹni tó jẹ́ báyìí ọlọ́run á máa ṣagbára dọ̀tun. ẹ ṣé àná mi. ó láti jẹ́ pé ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe tètè ń change ohun yẹn kíákíá. àkú sí wàhálà torí ń gbà tá a bá sọ ngbọ̀ngbọ̀n ngbà tí wàá bí rí ẹ lọ́jọ́ yẹn ń kọ́ yẹmi ṣebí ṣe ló sọ fún un pé a ti wá mi àbí ó ní í fún ẹni yẹmi à yẹmi à àgbà suppose to born in America mi ṣe kí ni born in. hello ma ẹ àdúrà kan mo fẹ́ ṣe mà irú àwọn àna bíi itú bàbá àtàwọn lẹ́ẹ̀ni nírú ẹ o. ó ti tán. àná bíi Gbẹ́ngà nǹkan mà àṣẹ o kọ̀sẹ́ tó fowó kọ ẹ tọrọ rí yẹmí àmì mọ́mí. ẹ ẹ ẹ kú rọjú mà yes ma ẹ kú rọjú o <laughs> yes ma hello. hello. good afternoon sir. is that arambada. this is arambada. please can i speak to brother digwe. please hello. go what's your name what's sir. what's your name sir. adeola adeyemi sir. Eh? ade. olu adeyemi. okay from where sir. Oh, from lagos island. all right. Yes, sir ẹni mo fẹ́ bèrè church ten lọ sàn. ngbà tó sọ gbó tó àkọ́kọ́ léèbó wáyé tó sọ the last one léèbó sọ léèbó. <laughs> ẹni bí ó sàn jẹ dá wa lóòótọ́. ok ó lè jura wọn lọ. I attend the apostolic church ìjọ apostolic náà in which my father is an overseer. Oh, that's very good. All right? Yes, sir à ń kọ́ chọ́ọ̀chì wa ti lọ́nà sí eré àbí bájà yẹn ṣe ń gbọ́ pẹ̀lú ògo ti ọlọ́run kọ́lọ́run ó fún mi tán yányán kí n tó kọ́ ilé tí wọ́n mọ̀ gbé mò ń kọ́ di apostolic church kan lọ́wọ́ kọ́lọ́run tó gbà fún mi náà if not mi ò lè kọ́ ilé tí wọ́n mọ̀ gbé ẹni ìlú wa ni ọdẹ òmu bẹ́ẹ̀ ni ọdẹ lòun mú mi. thank you very much ẹ ṣé o ó dàbọ̀ o tó òótọ́ ni wọ́n sọ pé àwọn ọmọ àfáà Mm, àwọn àlùfáà oríṣiríṣi ni wọ́n àwọn àlùfáà dada, àwọn àlùfáà dáadáa wà dáadáa náà. fáàrí fúnni kọ́bùlà antabudoni famanlamuyari fúnni fakáyéfà tabudoni kí ọlọ́run kí ó dáa Allahu Akbar kí ọlọ́run kó dáa Allahu Akbar kọ́lọ́run dárí jẹ́ asaga fúra times nine. ẹ <laughs> ṣe kíni. Hmm, fúra ká fóònù ó sì dá ẹ dá mi mọ̀ ni abẹ́lẹ̀ pè mí ni. hello. hello. ẹ káàsán o. ẹ káàsán sẹ́wọ̀n. àìtúra kẹ́ ẹ náà fóònù wọlé. ẹ káàsán ìjọta ló ń pè wá o àjáwá estate. mrs adéyẹmí láti àjáwá estate ah, gbẹ̀ngà adébóyè wà lórí ìjókòó. bàdá gbẹ̀ngà. ma. ẹ kújọ́ mẹ́ta o. ẹ pẹ̀lú àwọn aráàlú wa ń kọ́. ń bo. fi chain nílẹ̀ dá wọn lóhùn. mò ń tẹ́kí sí ènìyàn hàn kò ní wọ́n rí mi. ma. báwo ọdẹ òmu náà ni. Ah, sọmọdé òmu ni. bẹ́ẹ̀ni. ṣàgbọ́n ará ògbódò ará òde ògbólúkẹ́ yóò dáa fún ọ o orí ẹ̀ ọkàn ké o ayọ̀ dáa fún ọ. tẹlifóònù yẹn tẹlifóònù nìyẹn. tí fi ń bá mi sọ orí ẹ ò ní burú o kílódétọ̀ lọ lé ń gbòògùn. Ah, mo lọ ilé mo ti ẹ̀ tíráì gan. ọ̀pọ̀ àyàn. ọ̀pọ̀ àyàn. ọlọ́run ní jọ pààyàn o. ẹ ǹlẹ́ ẹ ṣé o ẹ jẹ́ a máa lọ ilé o ah. èmi náà yẹ ọ yẹn lọ ilé ṣùgbọ́n bá mi náà wá hmm, so wọn ò jẹ́ mi ọlọ́mọ. ó hmm? wá sẹ́kọ̀ọ́ ni. lọ́wọ́ àdúrà náà ah, ọ̀sá mà wá jésù ni ẹ̀sìn ọ̀jẹ́ gbogbo táwọn eléyìí ń ṣe kí ẹ̀sìn ọ̀jẹ́ ká gbà ẹ̀sìn ọ̀jẹ́ àwọn lè múùfù bàbá làájà ẹ̀sìn àní afẹ́ fàjàngbọ̀n ẹ̀sìn àní afẹ́ gbóbìnrin ẹ̀sìn àní ìgbésí ayé tí mo wá ẹ̀sìn ní èmi ẹ̀yẹ báyìí títí títí dé. tó representative ọdẹ mú ẹjọ lẹkọọ ẹjọ ọmọ ìlú bo ni from where are you. láì kí ló dé abẹ́òkúta ni ṣé mo tún máa tún bẹ̀rẹ̀. ẹgbà ni ọ́ ẹ dá lẹ́gbàá. ẹ jẹ́ a máa tẹ̀síwájú. fábalẹ̀ o gbẹ̀ngà musoro. jẹ́ nsọ tó ṣẹlẹ̀ fún ọ fún bàbá bẹ́ẹ̀ kúta kan lọ́sàn-án. kí ló ṣẹlẹ̀. mo ṣe ń bọ̀ hello phone hello. hello. hello. àyà mi. hello. ẹ̀hẹ́n fábalẹ̀ ẹ̀rù mi ń bàn. ẹ tètè gbé lọ́rọ́ yín ọ̀sán wo lórí tẹlifóònù musoro mọ́ bọ̀ hello. ẹ ká sàn ta ló ń pè wá. ẹ ká sàn ok ó yá ẹ sáré bá Gbẹ́ngà sọ̀rọ̀. báwo ni fún mi are you alright ok. ẹ sọ ẹsẹ̀ kan fún mi. ò ṣe lọ́sàn-án yìí fún mi mi ń bọ̀ mi bẹ̀rù àwọn bàbá yìí sorry sir daddy ṣe mọ̀ pé mi ń bọ̀ mo dẹ̀ bá <coughs> excuse me mọ́tò wa ń jóná oh, bẹ̀tẹ̀ àwọn mọ́tò onímúdọ̀ọ̀gì yẹn ni kì í ṣe irú ti ṣe wọn agbọ́dá àtìyàwó rẹ o apá kìíní torí wọn rà mí àmì ẹ̀ pọ̀. àmì so mọ́tò yẹn jóná yìí mo gbé kiri jáde nìyẹn kí ló kọ́ tẹ́ ẹ máa fi. extinguisher extinguisher. Ah, ayé mi ò jóná ni mi ò lè mọ́ pẹ́ ah, ìwọ ló lè mọ́ mo ti gbé extinguisher àbí kí ló pé mo gbé jáde nìyẹn fáà fúù fáà fúù mo kàn sáà ń fẹ́ everywhere. Ah, bí kí ni ìyẹn máa ṣe fẹ́. iná tún bẹ̀rẹ̀ mo tún ní mo dáná mo tún gbé kíní omo níyàwó mi máa ń lò kó ń lo ẹsìn kí i like that my wife kò kí n bá ń lo nǹkan ìjọba omo àtomi á ti rẹ kákan kíní iná yẹn kún sí báyìí mo kàn ní gbọ́ pòò mo ní à ah, eléyìí wà lọ́wọ́ ayé nu bẹ́ẹ̀ ni bàbá ẹlẹ́gbàá kan yọ ah ẹ̀jọ̀ torí olódùmarè o ẹ̀ táàrè ní mọ́tò ìmọ̀ òun wò yìí aráàlú yín táàrè ní mọ́tò ìmọ̀ òun wò yìí ah máa yẹn so mọ̀ amẹ́ríkánà ni mo rò pé lówó lọ́hùn ó tún lówó ń bí ó ní no problem papa ẹ má ẹ má para yín papa ẹ má para yín kí ni tẹ́ lè ṣe láti ẹ̀pù wa bàbá yẹn n kò rí mo lè ṣe láti ràn ẹ́ lọ́wọ́ sóyè ṣùgbọ́n nípa iná ẹ̀ àti mọ́tò ń jó yìí mo fẹ́ béèrè táàrè ni mọ́tò ń jó lọ́wọ́ yìí bàbá yẹn so sìgá ọwọ́ ìwà kúdánkú ọba tó ń sọ sígbó ọba mú sìgá mi ìyẹn ni ẹ baba, èmi ni mo ni mọ́tò no problem ẹ̀yin gangan ẹ kúrò ẹ kúrò ẹ kúrò kí lẹ fẹ́ ẹ mo kàn ní kí n béèrè ní ṣé mo lè fi iná mọ́tò ẹ̀yìn jó yìí ṣé mo lè fi láì sìgá mi. gbẹ̀ngà ní bóyè for you. you too. for the fact that you are laughing would have been well even all the same I think he's one of the best husbands because when you think of the type of work he's doing and the way he's going about it he doesn't lose his head I think he's okay I give him. 95%. And at home, he's a very loving father, strict, but very caring, and I like the way he treats his family and his own affairs and everything And very, very hardworking, very, very devoted worker, very, very dedicated man to his job. He doesn't play with his work. When he's busy writing his scripts, he doesn't want anybody to disturb him um, always thinking of how to improve himself, how to make, not necessarily for the money, he works out with interest. He loves what he's doing. That is why he's doing it very well. So, yeah, Benga Debo is yeah, my darling. I don't cannot really advise you. I know you are in a better position to advise yourself. But all the same, I would like to tell you that keep it up, be more careful, don't let anybody lead you astray, and make sure you do not make any mistake outside. Always remember me and all what you have done to me. Don't let any girl or any lady out there you off your feet. I know nobody can do that anyway, by the grace of God. Ìyá Gbẹ̀ngà Adébóyè ni ẹ gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ yẹn. ló wò ó rárá má dán lóhùn. You are you are jealous. Ní títí yẹn gbẹ̀ngà yẹn lára. Ẹ̀ẹ́ yẹn lára. Ojòwú. Lára jòwú. Tó. But I love I love her. I know you do I know you eh, do. Because eh, eh, obìnrin tó wọlé èèyàn tí nǹkan èèyàn padà sẹ́yìn hmm. ó yẹ ká bọ́. Bẹ́ẹ̀ni àti pé gbogbo èbó tí gbẹ̀ngà fún rẹ̀ ò tiẹ̀ fẹ́ sọ gbogbo ẹnìyàwó ẹ̀ ti kó sápò tí ń tú iye rẹpẹtẹ ẹrí tẹ̀yìn bó jáde ní rẹpẹtẹ. ojú mi kò tilẹ̀ ríran wọ́n rò pé tí ń kórè ní. ojú mi kò tilẹ̀ ríran. mo sì tún sọ̀gbọ̀nù mo sì.